èrò yá o. ayọ̀yún rẹ̀ o. èrò ẹ̀yà wá ẹ̀ wá òkè àrùn sí i. ẹ̀kọ́ ayé ìjọba ẹ̀rọ ọba rọ́ọ̀mà rẹ̀ ẹ̀ mọ̀ pé ìṣẹ̀dá o ó fi jọba kẹ́mi tó jẹ ààrẹ o nítorí pé mọ ìṣẹ̀dálẹ̀ ààrẹ ni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 bá fi jẹ́ àtàjẹ tó bá wá tó mo bẹ̀yẹ ìjọba àtọ́nìwọ́pọ̀ bá tó bá bínú ẹ̀fọ́wọ́wọ́nú gẹ́gẹ́ bí ààrẹ ọkọ̀ kátákó lẹ́yìn ò bá ń bọ̀ bẹ̀yẹ. tó bá yẹ pé kò kú mi rí tó bá yẹ pé ọ̀sán pátá ò kú mi rí mo sọ rẹ́lẹ̀ ẹ̀ kò tí ì ṣòwò ẹ̀kú mi rí. ṣùgbọ́n olórí tí ò bá ní ìdáríjì ọ̀tá ọlọ́run ni. mo bẹ̀ o mo lè bẹ̀ gómìnà tó bá fi ṣe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

dìde ní ọ̀gbọ́n ó ní kọ́lọ́ ṣe lò mí fún Ọbásanjọ́ tí ọlọ́wọ̀ bá lò mí wọn bá ganilábọ̀ bá bíṣ bá yìí bíṣ Ọbásanjọ́ ó dẹ̀ ní bí Ọlọ́run ṣe ń lo Sunday Igboho lọ́wọ́ tàwa yìí àwọn tá a jẹ́ olórí tá a já bàbá gbọ́dọ̀ báàgì ẹ̀ iṣẹ́ ló ṣe ń bá ṣe owó òṣèlú dáná. kó náà rèé kó lọ kó sọ̀rọ̀ àwọn ẹlẹ́nu jáwáyà kó má dáwọ́ láti lórí mọ́ mo sọ ọ̀kan ìjọba àwọn obc láti fi lọ́rùn máa sọ fún yín nígbà tó ń lọ bẹ̀rẹ̀ tí mi ò tí ì mọ̀ ọ̀kan tó ń jẹ́ Yorùbá wọ́n ní bí mo ṣe ń wá ìlú olóṣèlè sílẹ̀ tó yìí gbogbo ẹnikẹ́ni tó fẹ́ gbàgbọ́ ní fún alálẹ̀ yorùbá dà fún mi. mo sọ nígbà yẹn àwọn ẹlẹ́nu dáwáyà ó ní àwọn olórí ìjẹ akọrin ìjẹ yìí ẹ jẹ́ ìjọ olóṣèlú kan lẹ́kọ̀ọ́ ni wọ́n. bàbá wọn sọ kẹ́kẹ́ kẹ́kẹ́ pé nígbà ẹ̀ nígbà wọn olóhùn pé òun wá unity àwọn ọmọ ogun it's better for train your constant soldier You pé wà lọ mú ajagun ta ìbọ̀dé kòlọ̀kò mọ́ra it's better you train your lawyer and constant soldier kó wà lẹ́yìn yẹn ju pé ọba lọ hire brave ajagun tó yẹ pé ajagun ta tẹ̀lé ọ̀dàlẹ̀ ni. àwọn ọ̀dàlẹ̀ ajagun ta wọn ní inflicting loyalties the highest bidder kò lọ pẹ̀sọ̀ fẹ́ yàrá lórí pẹ̀ ti gbìyànjú o ẹ ti gbìyànjú ṣùgbọ́n ẹ má kọ́ ọ̀sá méjì sí ìjàgbara yìí o ẹ jẹ́ kí àwọn èèyàn bíi ní kó kí ìtòrí nílẹ̀ Yorùbá nínú nǹkan tí àwọn ọba kan bá sọ̀rọ̀ ìdẹ́sùn ẹ má bù wọn tí àwọn ọ̀jọ̀gbọ́n kan bá sọ̀rọ̀ ìdẹ́sùn ẹ wọn ẹ jẹ́ a máa gospel wa ẹ jẹ́ a máa píríṣì evangelism wa kí a tó lè wọ gbogbo àwọn èèyàn ní ọkọ̀ ẹ wọ kọ́ bí a ṣe ní Yorùbá wọn wọ ìsinsìn ẹ wo system náà wá gbà ní on the first of July third of July in National Press Club ní Washington adẹ adẹ lọ ṣe press conference àwọn líìkì gbogbo àgbáyé gbogbo ìtọ́ ti pa àwọn ọmọ Yorùbá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 fẹ́ lọ sí bọ́dà táwọn bá ti sí bọ́dà ogun ti bẹ̀rẹ̀ yẹn ẹni tó bá ti sí bọ́dà ogun ti bẹ̀rẹ̀ ó ti rẹ̀ di ogun náà lọ sí bọ́dà counter productive ó ti ní kó ogun òun wù lẹ́sàn-án mi counter productive ó ti ní kó ogun tó bá ti fẹ́ darẹ̀ orí sí one thousand police fọwọ́ sílé ẹ tí ọgọ́rùn-ún bá padà àbẹ́ ìlọ́lò ó sì ìwọ́n àgbẹ̀rẹ̀ yẹn. ìwọ̀nba ní propaganda máa ń mọ̀ nínú self determination tó o bẹ̀rù bọ́ ọmọ Yorùbá ẹja arábìnrin ta sọ̀kọ́ tẹ̀ wọ́n yẹ kọ́mẹ́ẹ̀ ní Professor Wọlé Ṣóyínká Wọlé Ṣóyínká àdìmọ̀ àbá.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 Only ti gbọ̀rọ̀gbọ̀rọ̀ ten years long, because institution tí mo jókòó lé lórí is a strategic institution in the entire Yorùbá race. the lè was wà conscious pẹ̀lú bí mo ṣe máa behave kí n bá wàá disappoint gbogbo institution the Yorùbá. mo gbọ́dọ̀ wà conscious pẹ̀lú ipò ipò tó ti exist láti fifteen thirty almost five hundred years. Ikobodi exists that will be 500 years. Ààrẹ Ọ̀nà Kakanfò was founded in fifteen thousand. Bí o gbúdọ̀ disappoint gbogbo lẹ́yìn o, wàá pé odidi ààrẹ rò bó ṣe ń ṣe. Mo gbọ́dọ̀ fi ọgbọ́n ṣe é, mo gbọ́dọ̀ fi làákàyè ṣe é, mo gbọ́dọ̀ kárí ìyàwó Yorùbá àlọ́run ọdún òkú kan fọ́nù wájú ẹ̀rọ. Torí ìyá mi kárí o tí a bá lè fi kárí ó máa ń tó kọ̀ ni o tó o bẹ gbogbo ilẹ̀ Yorùbá ẹja fìmọ̀ ṣọ̀kan bí àwọn kan ṣe dúró tì mí nígbà ìṣòro ní two thousand and two thousand and one àwọn àgbà Yorùbá kan wọ́n owó àṣìṣe ni wọ́n dúró tì mí ẹja dúró ní Sunday Igboho torí ọmọdé mo wà ń gbà yẹn èmi náà ti wá dàgbà báyìí nígbà táwọn kan ti ṣẹ́kù mi ní dáadáa nígbà yẹn èmi náà gbọ́dọ̀ ṣe tiẹ̀ tó ní wọn tóbi tá a bá tà sórí. tó mo bẹ̀ yìí ó lè bẹ ní ọ̀dọ́ wa ẹ̀jẹ̀ àwọn coordinated ẹ̀jẹ̀ strategize kò sí ọmọ ọdún Nàìjíríà mọ́ lẹ́yìn tó bá dẹ̀ lọ́ọ̀ Nàìjíríà ó lè tó bá dẹ̀ lọ́ọ̀ Nàìjíríà lọ́wọ́. from one company in the whole world. Nigeria is one of the most unsafe countries in the whole world. It's, Nigeria is one of the countries that practice nepotism in their country. Nigeria is one of the countries that believe injustice in the global village. Nigeria is one of the most damaged image country in the whole world. Kí ló ti kù? Wọ́n ní tàbá ẹ̀rọ any atheist tí àwọn òyìnbó bá rí nàìjíríà ṣiṣe wọ́n máa ń respect ẹ̀ ní. èdè ìsanyíìrìà wọ́n respect ẹ̀ by then tábà fẹ́ apply ní british embassy wọ́n máa ń fún wa ní visa bíi ten years. kò dé ìgbẹ́jọ́ méjì lọ́dọ́ máa ń fún wa. Even in seventy Peter free ni àbí sixty Peter free ni pastor but now any country tó bá wọ̀ tó bá ti ní nàìjíríà ní ẹ wá ní front country a front city a ìfọ́sí tó bá ṣẹlẹ̀ sí global village àwọn ìlú tó àwọn ìlú tó yí wa ká gbogbo àgbáyé wọ́n ní is a country of criminal is a country of fraudulent people. àwọn ilẹ̀ Yorùbá tẹ̀lé a ní image láti protect we have image to protect. Yorùbá máa ń sọ pé orúkọ rere ló sọ ìdúrà àgbàlagbà òun kí gbogbo yín kò lè kẹ́yìn mẹ́fà sí wa ẹ má ṣe dàǹdàǹdùkú ẹ má jẹ́ kó tún ní kùkùtì ẹ jẹ́ àfi ọgbọ́n ṣe ẹ jẹ́ àfi ìmọ̀ ṣe ẹ jẹ́ ká mọ̀ pé ọlọ́run ń bẹ ènìyàn wà tí ẹnìkan bá ní nàìjíríà ò ní pín ọlọ́run tí ìrẹ́ni láti pín yìí tí aláwọ̀ bá rẹ́ni láti pín ìlú kò sí ẹ̀dá ara ìkókó tó lè dá dúró I can give you a very good example in 1998. Abacha ti defeat our pro-democracy nígbà tí ọlọ́run kò pé lórí àbòsí ló fi ń defeat wọn náà lè yàwó pẹ̀lú ẹ̀ kò wá rẹ̀ nítura. sọ̀tẹ́ni kan bá lóun lágbára òun ní òun ní òun ọlágbè tó understand ọlọ́run bá rẹ̀ wá sọ pé òun ọlágbè tó understand. àtàbí tí ìbá lórí ẹ̀kọ́ wa lọ́wọ́ àtàbí tí ìbá wípé agbọ́nlẹ̀ kan wa àwọn Yorùbá wà ní Haúsá pọ̀ gbogbo àwọn Haúsá jẹ́ pọ̀ rẹ́pọ̀ àwọn Haúsá pọ̀ lè pa Haúsá lórí ilẹ̀ wọn. àtàbí tó bá gbà wọn láyọ̀ ọ̀jẹ̀ nínú Nàìjíríà ló ṣùgbọ́n tó bá gbà wọn láyọ̀ ọ̀jẹ̀ tó bá wọn lẹ́pa ìjọba jẹ́ tó ọ̀rẹ́ ká sí mi olú ọ̀run á Nàìjíríà. mo gbogbo yín ní apá Ọlọ́run ogun òní táwọn ò ṣe lọ́wọ́ lórí o á ṣe é ṣe fún wa látara ilé mọ̀rẹ́ bẹ́ẹ̀ ló ṣe máa rí. Thanks for watching. Drop a like, leave a comment, and don't forget to subscribe at Boss Fire.